ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀. Ah, ah, kébì kẹkọ́nù eh, ipò ẹ̀yàm ké sọ́mọ tó sọ òun nu ó sì pretty girl pẹ̀lẹ́ ẹ máa comfortable eh, ẹni ẹ fẹ́ múlẹ̀ ọjọ́ tó máa kékeré bá múlẹ̀ ní mọ́ mọ́ o kì í mọjọ́ tó máa dá kébìkè sọ ti tẹ̀ nínú dáadáa ọ̀sán tó sọ ọ̀pọ̀ ti tẹ̀ nínú. bẹ́ẹ̀ ni ẹ bá wí pẹ̀lú mi. okay sir. ṣe get. ṣe get. ṣó ti yá. ṣó ti yá. kí ni. kí ni. ní kí ni. ní kí ni. ẹ ń sinwi ni. ẹ ń sinwi ni. ṣé ẹ gbádùn. ṣé ẹ gbádùn. kí sẹ́yìn. kí sẹ́yìn. ha ha. ikú bẹ́ẹ̀ pa yín. ikú bẹ́ẹ̀ pa yín ẹlẹ́kọ̀ọ́rún polówó fún yín. ẹlẹ́kọ̀ọ́rún polówó fún yín. ṣé ẹ wo mi ni. ṣé ẹ wo mi ni. lórí ìgbésí mo wọ̀. lórí ìgbésí mo wọ̀. mo yọ sẹ́ẹ̀ gbọ́ nǹkan tí mo ń sọ ni sẹ́ẹ̀ gbọ́ nǹkan tí mo ń sọ ni sẹ́ẹ̀ mọ́ọ̀dì ni sẹ́ẹ̀ mọ́ọ̀dì ni sẹ́ẹ̀ mi mọ́ọ̀dì sẹ́ẹ̀ mi mọ́ọ̀dì ikú pààyàn ikú pààyàn ilé ọkàn yìí o ilé ọkàn yìí o ah, ikú kọ̀yìn ikú kọ̀yìn máa fi kọkàn yìí máa fi kọkàn yìí ẹ̀yin ya ẹ̀yin ya sẹ́ẹ̀dì káwọn ọmọdé kọjá ààyè sẹ́ẹ̀dì káwọn ọmọdé kọjá ààyè ẹni sùúrù o ẹni sùúrù o kẹ́bíkè kẹ́bíkè sẹ́ẹ̀mì kẹ́bíkè ni kẹ́bíkè ni ikú fẹ́ pa yín. ikú fẹ́ pa yín. tí n bá bẹ́ wulẹ̀. tí n bá bẹ́ wulẹ̀. kíre. kíre. ó ń dèrè. ó ń dèrè. ikú fẹ́ pa yín. ikú fẹ́ pa yín. máa fi kàn yín o. máa fi kàn yín o. ìtàgbé. ìtàgbé. ṣé ẹ sí èrè ni. ṣé ẹ sí èrè ni. ẹ ní gbádùn. ẹ ní gbádùn. tẹ ìṣirò ọmọ wo wá rèé torí Ọlọ́run mo jẹ jìyà lórí lórí àwọn ọmọ yìí o. ikú fẹ́ pa àwọn ọmọdé yìí lé ni kẹ́pìkẹ́ kẹ́pìkẹ́ màá lóde. màá lóde. ṣé èrè ni. ṣé èrè ni. kéè ìyàwó ké ìyàwó ké ah. ẹ̀yin ìyá bá ń bá ọkìnrin burúkú yìí sọ̀rọ̀ ẹ̀yin ìyá bá ń bá ọkìnrin burúkú sọ̀rọ̀ ẹ gbà pé kíni burúkú ni ẹ gbà pé kíni burúkú ni a ti sígbà ayé o a ti sígbà ayé o tẹ́ ẹ bá múlẹ̀ tẹ́ ẹ bá múlẹ̀ ẹyẹ kọ̀kọ́ lẹ máa kú ẹyẹ kọ̀kọ́ lẹ máa kú <laughs> èmi ò ní kú kankan bí kò ṣe yíyẹ kò ní dáa kò ní dáa ẹ máa lọ ẹ máa lọ àti parí ọmọ òfò. ẹ̀yin ẹ má bínú. ẹ̀yin ẹ má bínú. ẹ má lọ. ẹ wá má lọ. ẹni sùn ẹ dúró mò ń bọ̀. ẹni sùn ẹ dúró mò ń bọ̀. ibà o ibà. ibà o ibà. ṣé ìyá iná ṣé èsì èrè ni. ṣé èsì èrè ni. ẹ dúró ẹ dúró